ẹsẹ̀ ìkíní títí dé ìkọkànlá ó kà báyìí nínú ìwé mi ìṣáájú tèófílù ni mo ti kọ ní ti ohun gbogbo tí jésù bẹ̀rẹ̀ sí í ṣe àti kọ́ títí ó fi di ọjọ́ tí a gbà á lọ sókè ọ̀run lẹ́yìn tí ó ti ti ipa ẹ̀mí mímọ́ pàṣẹ fún àwọn àpọ́stélì tí ó yàn lẹ́yìn ìjìyà rẹ̀ ó fi ara rẹ̀ hàn fún wọn àti ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí tí ó dájú pé òun wà láàyè. Ó fi ara hàn wọ́n fún ogójì ọjọ́, ó sì sọ̀rọ̀ nípa ìjọba Ọlọ́run. Ní àkókò kan bí ó sì ti ń jẹun pẹ̀lú wọn, ó pàṣẹ yìí fún wọn: “Ẹ má ṣe kúrò ní Jerúsálẹ́mù, ṣùgbọ́n ẹ dúró de ìlérí tí Baba mi ṣe ìlérí, èyí tí ẹ̀yin ti gbọ́ lẹ́nu mi. Nítorí Johanu fi omi bamitiisi yín, ṣùgbọ́n ní ọjọ́ díẹ̀ sí a ó fi ẹ̀mí mímọ́ bamiti sí yín nítorí náà nígbà tí wọ́n sì péjọpọ̀ wọ́n bi í léèrè pé olúwa láti ìgbà yìí lọ ìwọ ó wá mú ìjọba padà fún Ísírẹ́lì bí? ó sì wí fún wọn pé kì í ṣe tiyín ni láti mọ àkókò tàbí ìgbà tí baba ti yàn nípa àṣẹ òun tìkára rẹ̀ ṣùgbọ́n ẹ̀yin yóò gba agbára nígbà tí Ẹ̀mí Mímọ́ bá bà lé yín, ẹ̀yin yóò sì máa ṣe ẹlẹ́rìí mi ní Jerúsálẹ́mù àti ní gbogbo Jùdíà àti ní Samaria àti títí dé òpin ilẹ̀ ayé. Nígbà tí ó sì ti wí nǹkan wọ̀nyí, a gbà á sókè lójú wọn, ìkùùkuu àwọsánmọ̀ sì gbà á kúrò lójú wọn. Bí wọ́n sì ti tẹjú mọ́ ojú ọ̀run bí ó ti ń lọ sókè,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 ní ayé pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ nígbà tí àkókò tó láti gòkè lọ sí ọ̀run inú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ bàjẹ́ ṣùgbọ́n ó ṣe ìlérí olùtùnú tí í ṣe ẹ̀mí mímọ́ fún wọn ó sì pàṣẹ pé kí wọ́n má ṣe kúrò ní jerúsálẹ́mù ẹsẹ̀ kẹrin sí ìkarùnún kí ni iṣẹ́ tí ẹ̀mí mímọ́ yóò ṣe fún wọn ní ẹsẹ̀ kẹjọ a fi yé wa ní ẹsẹ̀ kọkànlá pé jésù yóò tún padà wá ìgòkègbè ọrun jésù fún wa ní ìrètí pé àwa náà yóò ní ibùgbé pẹlú rẹ lọrun ayọ ńlá ni èyí àdúrà fi agbára ẹmí mímọ rẹ fún mi olúwa àmín